الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن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 حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله اكبر káàbọ̀ padà sórí ètò yìí pọ̀rọ̀pọ̀ ẹ̀ ń gbádùn bàbá wa fatala sheikh imam abdullateef ọmọlóye pẹ̀lú àwọn àlàyé tí wọ́n ṣe fún wa nípa ọ̀rọ̀ ológúndé ọ̀rọ̀ ogun là ń yanjú yìí òun náà láfẹ́ yanjú lẹ̀ kọ́dà lónìí ogun àápin ogun òun kàlùkù ò lè mẹ̀tọ́ rẹ̀ nínú ilé kọ́lọ̀ ń dákun mọ́sà sànú ẹnì kọ̀ọ̀kan wa náà wọ́gùn mọ́jà ti o kí ni ṣurutul irth májẹ̀mú téèyàn fi jẹ ogún ogún májẹ̀mú tá a fi sọ pé ogún o ó ti délẹ̀ ó tó pín òun ni ká kọ́kọ́ rí mautul muwarrith haqiqatan aw hukman ẹni tó lógún tá a fẹ́ jẹ kó ti kú hmm. àìpa fẹ́ pín ogún èèyàn tí ń ṣẹ̀mí lọ́wọ́ hmm. Hmm. a kú jọ́jà wájà sípò àlàáfà fẹ́ sísáwà bí ká pa nítorí ká lè jogún ẹ̀. Mm. nítorí oríṣiríṣi àwọn ọmọ búló wa ń tàn sí báyìí eh, àwọn ọmọ kan ní harahara ọ̀nà bága ń bẹ̀ yẹn mm. ní ẹsẹ̀ kan bí ọdún mélòó kan so bàbá wọn ni property tó pọ̀ èèmù eh, eh, bàbá gbà sí bàbá tó ń acquire property ni wípé tó ń bá padà dàgbà òun lè nídìí kó ń tà wọ́n mm. bàbá rẹ̀ ò ní sí láti ṣiṣẹ́ mọ́ àwọn ò mọ̀ àwọn padà wá rí pé bàbá bẹ̀rẹ̀ sí ta àwọn property ó ta lé àwọn kọ́tà kejì kẹta wọ́n ti lọ fi pílò mú ọrùn bàbá wọn lẹ́nu pé ah ìtawà ti ń sí pé àjogún àjogún àwọn apárí gbogbo kíní kó tó pé no no no <laughs> má bọ ogun jẹ fún wa no islamically àìpáyàn nítorí ká lè jogún rẹ. Hmm. so mautu almuwarith haqiqatan ẹni tá a fẹ́ jogún yẹn gbọ́dọ̀ kú tá a rí kó kú lódodo pé a kú o naturally a sì rí sàárè pé wọ́n ti sin àwọn hokiman hmm. àbí kó já pé kò sí pé ló kú arísàárè ẹ̀ ṣùgbọ́n dájọ́ pé ó ti kú wọ́n ti dá lórí ẹ̀ bóyá tó sọnù hmm. ó sọnù sí wọn rí mọ́ ó ti lò bí ọdún márùn ó ti lò bí ọdún mẹ́wàá so tó wá fi di pé ilé ẹjọ́ ẹ̀sìn wa sọ wípé ah, ẹnìyẹn jágbà kó ti kú hmm. so hmm. ṣòrútù àwọn ṣáàrùtù àkọ́kọ́ nìyẹn wọ́n pè ogún yẹn báyẹn so ṣáàrùtù ẹlẹ́ẹ̀kejì òun ni hayatu elwarisi bada mautil muwarris hayatan haqiqiya aw taqdiriya ẹni tí ó jogún kóun wá wà láyé ìtẹ̀yẹ̀ fi jogún ni pé kéèyàn náà máa ṣe ẹ̀mí lọ́wọ́ ìmọ̀ kó máa ṣẹ̀mí yẹn ní ẹ̀mí ti pé kárí pé lóòótọ́ lóòótọ́ ó ń ṣẹ̀mí à ń rí ó ń mú káàkiri ó ń rìn káàkiri à ń pàdé ẹ̀ àbí kó jásí pé wọ́n ṣe tàkìdírù ẹ̀ pé ó sì wà láyé kò tí ì kú bóyá òun náà sọnù hmm. ẹni tó lógún náà lè sọnù ṣùgbọ́n káàyàn máa sọ pé àmọ̀gbúrò ẹ̀ kó wà ní Burkina Faso hmm a sì rí nílé. a rí nílé. báyẹn. bàbá rẹ̀ sì ti kú ogún ló sì wà nílẹ̀ yìí. so wọ́n sì kọ̀kọ́ dé. wọ́n sì kọ̀kọ́ dé pé ó sì wà láyé kò tí ì kú. ó dà lọ́wọ́ ń gàbọ̀n. ó dà pé rí ibi báyìí wọ́n rí ibi báyìí so báyẹn àbí kó jẹ́ bí oyún inú tí ń hmm. súnmọ́ bì tí dọ́kọ̀ sì ń confam fún wa pé ó sì ń sẹ̀mí so ó ní tóyún náà ó sì kíni tó náà ó mọ̀ so àwọn ti jẹ́ ká jogún nìyẹn hmm. kí wàá ní asibabule earth ètí mẹ́ta ni àkọ́kọ́ ń bẹ alqaraba kéèyàn jẹ́ fámìlì ẹni tó kú ẹ̀kejì an-nikah kéèyàn jẹ́ ọkọ àtaya ìyàwó wa jogún ọkọ ọkọ máa ń jogún aya ẹlẹ́ẹ̀kẹta alwala kéèyàn jẹ́ ọ̀gá bóyá ọ̀gá tó ní ọmọ tó jẹ́rú lábẹ́ tó wá wo pé ọmọ yìí ó ti ṣe nǹkan tó dùn mọ́ ó wá lóun ṣe ẹtùkọ ẹ òun sọ òun fírí ẹ pé kì í ṣẹrú mọ́ hmm. irú ọmọ yẹn náà òun náà lẹ́tọ̀ọ́ sógún nínú ogún ọ̀gá ẹ̀ hmm. ó jẹ́ nǹkan mẹ́ta tí ó fi máa ń jẹ́ asbabul irth sábàbí téèyàn fi ń lẹ́tọ̀ọ́ sógún tó àwọn akẹ́kọ̀ọ́ àti Islam gbé kalẹ̀ tó pè fún wa ní mawani ul irth hmm. àwọn tó jásí pé tó kú bá kú kalẹ̀ béèyàn sẹ́wọ̀n kéèyàn close mọ́ tó tí ó sọ ìjẹ nínú ogún yẹn di èèwọ̀ fún yàn <clears throat> so ìyẹn náà jẹ́ mẹ́ta hmm. àkọ́kọ́ ń bẹ̀ òun ni àríkù kó jẹ́ èèyàn tí ó lẹ́tọ̀ọ́ sógún kó wá wà nípò ẹrú hmm. àyè fún ẹrú lógún nínú Islam. nínú Islam. Hmm. the reason is that wípé ẹrú pé Yorùbá náà wọ́n pòwe kan wọ́n lẹ́ni tó ní ẹrú ló lẹ́rù ló lẹ́rù ẹni ó lẹ́rù ló lẹ́rù ló lẹ́rù tá a bá ti fẹ́ rú lógún báyẹn ẹ pé definitely ọ̀gá ní ọ̀gbà lọ́wọ́ ẹ̀. bẹ́ẹ̀ni. yóò sì máa jẹ́ tàórí than lil hmm. ajinabi. so bi ghairi sabab lọ́dọ̀ àwọn afẹ́sìn pé àjogún fún ẹni tí ò lẹ́tọ̀ọ́ kó jogún ọ̀gá tí ṣe wà bẹ́ẹ̀ ló kú tí ó ṣe ẹ̀gbọ́n ẹ̀ ló kú tí ó ṣe ìyàwó ẹ̀ ló kú ó ti gbanú ogún tí ò yẹ kó gbà sọ inú tí ìjẹ́ kéèyàn ó ti máa ń kọ díyàn láti jogún òní yẹn ẹlẹ́ẹ̀kejì ńbẹ̀ ó ní alcott hmm. kó kéèyàn pa èèyàn irú àwọn ọmọ tí mo sọ bí wọ́n fẹ́ pa bàbá wọn hmm. tí wọ́n bá tí bàbá yẹn bá ṣe bẹ́ẹ̀ gbẹ́ mímì mọ́ wọn lọ́wọ́ ṣẹ̀dá islam wọn gbọ́dọ̀ jẹ́nu ogún ẹ̀. la ilaha illallah al-qatilu shay'an apààyàn tó yẹ kó ń ló pa ẹni tó kú a gbọ́dọ̀ jogún kankan fún ó jẹ́ ọmọ ẹlẹ́ẹ̀kẹ́ lónìí yẹn nínú àwọn kan tí ì jẹ́ kí èèyàn jogún nínú Islam ẹlẹ́ẹ̀kẹta ó ní ikhtilafu din kẹ́sìn má jọra wọn nínú Islam ìyàwó lè jẹ ogún ọkọ ọkọ lè jogún ìyàwó ṣùgbọ́n àwọn situation wípé ìyàwó ń ṣe kèfèrí ọkọ ń ṣe mùsùlùmí tí ọkọ bẹ́ẹ̀ bá kú ìyàwó lẹ́tọ̀ọ́ láti jẹ ogún ẹ̀ tó àbíyàwó ló ń jẹ́ ẹlẹ́sìn tó jẹ́ mùsùlùmí ọkọ jẹ́ kèfèrí ọkọ jẹ́ kèfèrí tíyàwó yẹn bá kú ọkọ ò lẹ́tọ̀ọ́ láti jogún ẹ̀. Hmm. so nítorí islam jẹ́ kó yé wa gẹ́gẹ́ bí anusọ̀ sálám bó ṣe sọ fún wa ó ní la yarisul muslimu lil kafira mùsùlùmí yìí jẹ ogún kèfèrí ẹni tí ò bọ́ lọ́wọ́ bá gbọ́ hmm. wala yarisu el kafiru lil muslima so kèfèrí náà sì gbọ́dọ̀ jogún mùsùlùmí àwọn nǹkan tí kọ díyàn níbi ogun ó nìyẹn hmm. ẹ jẹ́ kí n wá padà síbi question tẹ́ fi wọlé gan hmm. boko bá kú kí làwọn nǹkan tá àkọ́kọ́ sí àwọn yẹn wà London tí wọ́n pè ní alihukuku alimota alikotu bitarika àwọn ẹ̀tọ́ àbíwọ̀ tó rọ̀ mọ́ tó kù fi lẹ̀ àwọn tá a kọ́ gbọ́dọ̀ yanjú nù ẹ̀ kó tó di pásẹ̀ máa think of pé afẹ́pín ogún ọ̀ndẹ̀ ní tẹ́ béèrè yẹn wà àwọn kọ́ sẹ́dá sọ wa pé tó bá ti kú a gbọ́dọ̀ ṣe tẹ̀jì hí ìzú ẹ̀ gbogbo bá ṣe palẹ̀ mẹ́ afẹ́wẹ́ bóyá oko ló kú sí wọ́n fẹ́ gbé wálé ni mọ́tò tá a fẹ́ fi gbé afẹ́ sanwó ẹ̀ gbogbo tó jọ mọ́ ìpalẹ̀ mẹ́ à á ṣe nínú owó ẹ̀ tó fi lẹ̀ ni wọ́tàgì sí ìlú hù bákan náà sàlámù àdúgbò afẹ́wẹ́ àárín yẹn mo fẹ́ ká yanjú ẹ̀ torí pé àárín yẹn máa ń dá ọ̀pọ̀lọpọ̀ fọ́dọ̀ sílẹ̀ tó kú bá kú báyìí hmm. pé òun kú báyìí ní àwọn èèyàn bẹ̀rẹ̀ sí tàṣì ara wọn ni pé èlò lẹ́yìn nílò five thousand ní two thousand lẹ́gbẹ́jà tó kù yìí ẹ̀já sáré káwa mọ́tò kọ́ lọ sí kọ́ lọ sí kúndé wọ́n dẹ̀ lè jẹ́ tó lówó lọ́wọ́ fún rẹ̀ mm. tó jẹ́ lásìkí bọ̀tẹ̀ yín jẹ́ yọ pé Islam sọ pé nínú owó ẹ̀ gangan tí Islam sọ fún wa nìyẹn ni ká ti mú gbogbo ń ta fẹ́ mú yẹn kọ́mọ̀ ní pé àwọn èèyàn máa wá pé ó kù. Oh, a ní ìdíkà ní àwọn èèyàn lára láyé kálífò lọ́hùn náà sọ yìí làwọn ìṣẹ́ àhà ìtọ́lọ́wọ̀ fún wa kò béèrè lọ́wọ́ wa hmm tó fi nǹkan lẹ̀ inú tó fi ilẹ̀ yẹn láti tètè jì hìzọ ẹ̀ bó bá ṣe fẹ́ palẹ̀ mẹ́ wọ́tọ̀rẹ́ sí ìlú bó bá ṣe wẹ̀ bá ṣe ra sọ fẹ́ wẹ̀ láwọn fẹ́ sí báyìí ìyẹn wà lọ́ndà tẹkifíìnù hù hmm. so bá ṣe ra sọ tá a fẹ́ dì á mú nínú property ẹ̀ láti mú lẹ́yìn yẹn tó dórí dáfúnù ẹ̀ bá ṣe fẹ́ sin so bóyá àwọn abókí ni wọ́n fẹ́ gbẹ́lẹ̀ ni àbáwọn tán bá ń gbẹ́ sàárè lówó hmm. làwọn gbà á san nínú property ẹ̀ láti san gbogbo kíní wọ̀nyí so wọ́n láti san gbogbo kíní yẹn fi fil hududil mashru'a ní dèdè bí Islam ṣe wí nítorí ẹlòmíì náà ó ń bàràǹdà náà tún lẹ ẹlòmíì ẹlòmíì lè sọ fún yín pé ah gbogbo tá a fi wẹ òkú tá a fi dì í tá a fi gbẹ́sàrè ó lè pé ten million ni. àkèsà hmm. nìyẹn nítorí ó ń bàràǹdà lẹ́nu ẹlòmíì ò bẹ̀rù ọlọ́run débẹ̀ yẹn àkèsà nìyẹn tábà tí wọ́n ń parí ìyẹn tán ìgbésẹ̀ ẹlẹ́ẹ̀kejì tíṣẹ̀rí àníkàṣe òun náà ni kọ́dọ̀ ọ̀hún dé ìnìyí a wàá béèrè gbèsè tó jẹ nínú property ẹ̀ náà ńlá ti mú inú owó ẹ̀ tó fi lẹ̀ iná láti mú gbèsè tó jẹ láti san gbèsè tó jẹ láti san gbèsè tó jẹ hmm. lọ́dọ̀ àwọn afẹ́sìn àwọn afẹ́sìn gbà wípé nígbà míì gan wípé kó tó di pé lápé à ń ṣe gbogbo sìtúrà ìpafẹ́sìn pé nǹkan àkọ́kọ́ tí kákọ́kọ́ sí ní kákọ́ yanjú gbèsè hmm. kó tó wọlé rárá majority àwọn afẹ́sìn lọ síbẹ̀ yẹn hmm. pé gbèsè yẹn làákọ́ yanjú náà pé tá bá yanjú gbèsè yẹn tán pé even tó bá jásí pé n tó fi í lẹ̀ gan kò wá padà ká pé afẹ́sìn mọ́ ìbẹ̀rẹ̀ lọ́sẹ̀ tó wá kan pé àwọn wo ni àwọn wo àwọn tó yẹ pé tajibu alayhi nafaqatuhu hmm. Hmm. àwọn tí wọ́n yẹ pé tẹ́lẹ̀ tó bá nídìí owó wọn lè gbọ́ bùkátẹ̀ lásìkò àwọn àpè wọn pé tọ̀ gbogbo tí eh, bàbá yín filẹ̀ àbí brọ́dà yín filẹ̀ ọkùnrin filẹ̀ o kágbèsè o àti sàgbèsè o ẹ wàá máa dáwó. Hmm. so ṣùgbọ́n elmohim ká gbìyànjú láti bẹ pé bóyá àkọ́kọ́ san gbèsè so ọ̀ ó já ká sin tán tàbá àwọn òpin tó wà nílẹ̀ ó yanjú gbogbo nǹkan lẹ́yìn tá wá ṣe eléyìí tán ló wá kú lọ́sẹ̀ wa kú pé ṣẹ̀rí àwọn ká bọ́ síbi àlùwàsó ìyá hmm. ẹ̀ tó kù sọ lásọ̀ọ́lẹ̀. Um, lọ́ndà eléyìí ṣẹ̀rí islam jẹ́ oríwáyé pé gbogbo àsọtẹ́lẹ̀ tó kù bá kọ ìyẹn ló lè jọ tá a lè pè ní wíìlì tọ́pọ̀lọpọ̀ wákà lónìí ọ̀pọ̀lọpọ̀ àpé bóyá wíìlì bóyá náà fi pogún nínú islam wọn fi wíìlì pogún torí wíìlì fààyè àbòsí sílẹ̀ hmm. ó sì fààyè èèyàn jẹ sílẹ̀ lọ́nà wo lápèjúwe ń sìn mú ní ọmọ mẹ́ta there is no way tó yẹ pé èèyàn máa lọ ọmọ mẹ́ta tó já sí pé ìfẹ́ tó ní sí wọn máa jẹ́ ikú ọ̀kíní no hmm. ó lè ní nǹkan kan tí kan ń ṣe tí ò tẹ́yàn lọ́rùn so ìjásípò ń ṣe nǹkan kan tí ò tẹ́ lọ́rùn yẹn tí ì bá ṣe kèfèrí kò sọ pé kó hàn náà ní ìpín tọ́lọ̀ ń sọ pé ní kó ní nínú ogún ìyẹn lè wá wò ó pé alábàjá ah, mo nífẹ̀ẹ́ nínú àwọn ọmọ yẹn látara bẹ̀ yẹn kó já sí pé yóò wá bóyá lé mẹ́ta lónìí ó lọ́mọ mẹ́ta hmm. kó wá pé mo fún ẹyọ kan ní méjì ẹ̀yìn méjì tó sẹ́kù ẹ̀ máa dì mẹ́yọ kan. ẹ máa dì mẹ́yọ kan. tàbí ẹlòmíì tiẹ̀ lè pé bóyá o tiẹ̀ fún ọ ní kankan kí wọ́n lọ sáyé wọn bí ó sẹ̀mọ̀ abọ́dọ̀ kéésà nìyẹn. Hmm. so Islam ní ká wo àlùwàsíyà kílà sọ́ọ̀lẹ̀ tí. àbí kó wo ìyàwó kó wo ìyá wọn fi pín. kílà sọ́ọ̀lẹ̀ tí òkú sọ kalẹ̀ ó ní àsọsílẹ̀ yìí báyìí tunafadhu fi hududi thuluthi. máa ṣá Allah. àyẹ̀pẹ́ láàrin wọn tọ́dún gbogbo àsọlẹ̀ yẹn kò gbọdọ̀ kọjá bẹ́ẹ̀. bàbá ọ̀rọ̀ ogún ọ̀rọ̀ ogún ọ̀rọ̀ tó lágbára ni ọ̀rọ̀ tó lágbára ni ọ̀rọ̀ tó lágbára ni ọ̀pọ̀lọpọ̀ àfáà gan wọn sá fún ni pé ah ogún kẹ bẹ́ẹ̀ kó àfáà mi kọ̀ wá kú wọn ni ogún ọ̀yọ̀ǹda yín ẹ lọ sí bó ti wù yín ẹ lọ sí bó ti wù yín Islam sì gbà wá bẹ́ẹ̀ Islam ní ká dá sí lọ́lọ́run náà fúnra rẹ̀ ọlọ́run fúnra ẹ̀ lọ kọ́kọ́ introduce ọ̀rọ̀ ogún nínú Al-Qur'ani ṣùgbọ́n ká tó máa tẹ̀síwájú ẹja dókè lọ́hùn náà àfáà wa Sheikh Abdul Lateef wọ́n sì wà ń kalẹ̀ wọn àti ìlọ ẹ̀sìn ẹ̀kú kalẹ̀